ẹ ṣe ọ̀nkú ẹ ṣe. kí ló dé. kí ni ẹ. kí ló dé yọ mi dànù. náà mo dárò láyé. ẹ bílẹ̀ jọ ilé ìgbọ̀n máa yí ẹ tún. ẹ ilé o láíláíláí ẹ lè yí dànù. Ah! mi ò ní gbà mi ò ní gbà ẹ lè yí dànù ẹ lè yí dànù kò sí kò o. báwo ló ṣe là gangan. ó wà a bit scary but. ṣé wọn kò ń dẹ́rù bàmí ṣáà mo ní báwo ló ṣe lálàá ò lè explain bàlá ṣe jẹ́ ọ̀kan sọ pé aláyẹn ní túmọ̀ aláyẹn ga gan aláyẹn ga gan aláwo ló burú gan aláwà scary owó dẹ̀ lè sọ bó ṣe wà scary tó èmi sìn mi ò mà látúmọ̀ ìwọ fún ara ẹ náà mi ò dẹ̀rù pé o lẹ́bùn àlá torí tó o bá lẹ́bùn àlá wàá ti sọ túmọ̀ ẹ̀ fún mi. òun rèé ẹ ṣe <laughs> ah, ah, ẹrọ yìí pọ̀ o. ah normal thing. kọ́sọ́mà dáadáa lẹ́yìn. ẹ ti ti jẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. normal thing normal thing. mo jẹ́rìí. Eh. ẹ̀yin náà ti fi sọ̀dọ̀ yín sí. a ọmọ ló fọ́n ẹ̀ báyìí a kò tẹ̀ ọ́ pé bóun ṣe lẹ́wà tó yí ó tún gbéra ẹ̀ wá sọ́jà a kò wọ́n pé bóyá kí dáàdi òun gba house help fóun wọ́n ní láti mi tọ́ yìí a wọ́n ní láti mi tẹ̀. èmi ni wọ́n ń wò tó fẹ́ meet. àánú ò ṣe mí o ṣé mo jọ àwọn tó lè dá dúró lọ́nà láti máa bá tòjọ́ ni ìwọ ọmọkùnrin yìí tó bá mọ nǹkan tó dáa fún ẹ ó jẹ́ tètè máa lọ hmm? èmi ti sọ tèmi o máa lọ o. Hmm? ẹ ṣe gan ẹ ṣe ọ̀rẹ́ ó dàbọ̀ ẹ bá mi káwọn ti yín o. kó má bàa gúnge aládìí ọmọ ẹdìyẹ fẹ́ lọ sákìtàn lọ́jẹ́ kòkòrò láláì bá mọ̀ wí kún púpọ̀ ló farajọ kòkòrò. wọ́n kọ́ méjì yẹ ó. sakitan láre fúnra torí pé onílé ò fà lẹ́yìn o kókókókó làrán fàdí tíì torí pé kò lè bọ́ ni oògùn àsọtẹ́lẹ̀ kì í. Ah. ibo lọmọ yìí wà lè gbà ló báyìí ah. mo dẹ̀ rákọ̀yìn sí ẹ̀ bó ṣe ń bọ̀ o ah. mo gbọ́dọ̀ wá ọmọ yìí. ṣe lè ṣe help kan fún help ìlú lẹ́rọ tó máa ń rà. Eh, but ó wọ́n jù ṣàárẹ̀ ẹran tó bá fifteen thousand. fifteen thousand ẹ eh, ló máa rà. ṣe rí ẹran tí ẹ yẹn ẹgbẹ́ fèmí máa fún yín thirty k. ọmọ mi wá gbọ́ o. kí ló dé tẹ̀ sí máa lọ tẹ́rọ mi fẹ́lẹ́ lẹ́nu tẹ̀lé mọ̀ pé mo máa wá. ẹ ẹ ní bínú ni ẹ ẹ ní bínú ni because time tẹ̀ ẹ̀ wá ó ti lọ wọ́n á wò pé ṣẹ́yàn yóò ní lọ di náà jẹ́ àmọ́ mi lọ́wọ́ báyìí mo ṣáwò pé ah, jẹ́ kí n kú tà pẹ́tẹ́ bá dẹ̀ ti dé màá bá yín gẹ̀ẹ́tì ẹran mi kò lè tó yẹn. kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń sọ ṣé mo ti fẹ́ òyìn rí ni ṣé mo sọ fún mi máa wá tẹ́lẹ̀ tí mi ò wá ni kó dànà o. ẹ ẹ má bínú ẹ má bínú kò lè tó yẹn yọjà aláwa ẹran tẹ ẹ ẹ wo gbá lọ lọ́sùn lọ́sùn. ẹ wọ ifá ẹ má ẹ má wọrí ẹ má wọrí. ẹ fún mi bí ẹyin ọrùn àtà ẹ wà. báwo lè mọ lé mi wọ́wọ́wọ́wọ́ ọ̀gbẹ́ni Débọ̀ gbogbo ètò ìsọ yẹn ò kàn mí ẹ tó fi rẹ́rán ni. àmọ́ ọ̀rẹ́ mi níbẹ̀. ìjímèrè ṣáàgì gùn kó mú kó má bàa gúngi aládìí ọmọ ẹdìyẹ fẹ́ lọ